káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ̀rọ̀ ìlera lówó gbogbo ẹ̀yin tẹ́ wà nínú àìsàn báyìí bí ẹ ṣe ń wò mí ọlọ́run olùwòsàn tó ń woni sàn á wò yín sàn láṣẹ ọlọ́run olódùmarè àti pàápàá jùlọ ọmọ aráyò ní fi àìsàn dè èmi àti yín mọ́lẹ̀ eegun ara wa omi ara wa iṣan ara wa ọmọ aráyò ní fi dè mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ dókítà mi ti wà ní ìkàlẹ̀ káńtì ẹni dókítà tá fẹ́ máa gbé tó fẹ́ máa bá wa tú hepatitis wo hepatitis B wò lọ́lọ́kan òjọ̀kan ìyẹn àìsàn jẹ̀fun jẹ̀dọ̀ àìsàn tó ń jẹ ìfun tó ń jẹ ẹ̀dọ̀ dókítà wa wà ní ìkàlẹ̀ dr taiwo emmanuel lórúkọ wọn mo ní orísun ni mo àti mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe lónìí yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la ó rí kọ́ láti ọ̀dọ̀ dókítà wa lọ́lọ́kan òjọ̀kan torí náà ẹ máa bá mi ká lọ ẹ kú kàlẹ̀ o dókítà. ẹ ṣe. èmi á sọ pé kí n kọ́kọ́ tiẹ̀ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín kí n dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́nà wo ni pé bí a ṣe ń pè yín lẹ̀ ń jẹ́ wa ọlọ́run tó jẹ́ ká máa rí yín bá kò ní gbà yín lọ́wọ́ wa kò sì ní gbà wá náà lọ́wọ́ yín láṣẹ ọlọ́run olódùmarè gẹ́gẹ́ bí ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí dáadáa ohun náà ni pé àìsàn jẹ̀fun-jẹ̀dọ̀ tá a bá ń pè ní àìsàn jẹ̀fun-jẹ̀dọ̀ yìí kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe Eh, àìsàn yìí èyí tí a mọ̀ sí hepatitis B tí à ń pè ní jẹ̀fun-jẹ̀dọ̀ is a serious uh, disease infection that affect liver èyí tó máa ń liver gọgọgọgọ ló máa ń tàkùn. ẹ bá ń sọ òyìnbó yẹn ní ẹ bá mi sọ ní yorùbá díẹ̀ kó lè yá àwọn aráalé dáadáa. ẹ̀ẹ̀kan eh, tí mo ń try láti sọ ni pé àrùn jẹ̀fun-jẹ̀dọ̀ yìí hepatitis B tó jẹ́ fáírọ̀sì yẹn tí a kò lè fojú rí ó yẹ pé òun gangan ló máa attack àwọn ìfun àwọn ẹ̀dọ̀ inú wa tẹ́lẹ̀ yìí sì lè lead sí àrùn jẹjẹrẹ èyí tí a mọ̀ sí cancer liver cancer torí pé inú ara lòun náà wà ó jẹ́ nǹkan tí a ò lè fojú rí àrùn yìí globally ní the whole world nígbà tá a ṣe statistic through WHO a rí pé àrùn yìí ti pa èèyàn eight hundred and eighty-seven thousand hmm. ni àrùn hepatitis ti pa àrùn yìí ó ti wà ní ayé àtayédáyé ṣùgbọ́n kò lórúkọ ní gbogbo ìgbà yẹn hmm. ó dàbí hiv náà ní ẹni tó bá gbọ́ pé hiv nísìn ìrònú ti dé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Eh, it's not a death sentence likewise hepatitis B kì eléyìí ò a death sentence there is solution. Yorùbá. so eh, ọ̀nà àbáyọ ó wà fún àwọn àrùn tí èèyàn bá ní then currently according to research láti US àwọn èèyàn tó ní àrùn yìí lára tó jẹ́ chronic one almost two point two million ni ó ní àrùn yìí ní ara ní US hmm. mi ò sọ ti orílẹ̀-èdè wa o US lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn tó ní àrùn yẹn ṣùgbọ́n a wá ṣe oríire lọ́pọ̀lọpọ̀ kí ni oríire kí ni oríire tí a ṣe òun ni wípé there is solution ọ̀nà àbáyọ ti wà fún àwọn àrùn yìí sẹpẹ hmm. ẹni tó bá ní kó má kẹrù má bà pé a ikú ti yá nìyẹn o rárá vaccine wà fún àrùn yìí and àrùn yìí tó jẹ́ hepatitis B lẹ́wàá yìí mọ̀ pé a lè fojú rí inú ló wà òun àti ó nìkan náà tí à ń pè ní human papilloma virus ìyẹn ni HPV, not HBV. Okay. So hepatitis B and human papilloma virus. Téèyàn are kọ́kọ́ lọ diagnose fún téèyàn bá lọ fún test. Ní early stage téèyàn bá wà ní window period tó bá ti dí àrùn bá ti jẹun sí ara yẹn. Seven days ló máa kọ́kọ́ lò lára. Láàárín ọjọ́ méje yẹn, a wá máa jẹyọ díẹ̀díẹ̀. Tó bá wá máa jẹyọ, tó bá tó twenty to one twenty days ní ara ìgbà yẹn ni àwọn àrùn yẹn máa jẹyọ àgbáyé ń tẹ̀síwájú àá tún máa mọ àwọn àmì àwọn nǹkan tó ń fà á so àá lè yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n èèyàn bíi two point two million ló wà nínú àìsàn yìí lọ́wọ́lọ́wọ́ báyìí tábà wá máa give statistic ti ìlú wa báyìí àfikọ́ lọ́run kó ṣàánú wa hmm. ṣùgbọ́n ọ̀nà àbáyọ wà. Eh, ẹ ṣe dókítà wa dr emmanuel taiwo ẹ ṣe ẹ kú àtótónu inú mi tilẹ̀ dùn torí ẹ tẹ̀ ti fẹ́ fọ́ gbogbo àwọn kinní yẹn bí egungun ni ẹ ṣá bẹ̀rẹ̀ sí fọ́ wọn ẹ bẹ̀rẹ̀ sí fọ́ wọn ẹ fẹ́ bá wa tu iṣu dé kòkò ìsàlẹ̀ kòkò ṣùgbọ́n jẹ́ ká wá wò báyìí sà wípé a ti mọ̀ pé àìsàn yìí rèé inú ikùn ló ti ń ṣèyàn kí ló wá máa ń fa àìsàn yìí gan-an kí ló máa ń fà á torí ẹlòmíì ò ní kí ló máa ń fà á ká tó lọ síbi pé àmì wo la fẹ́ rí ẹ kí ló máa ń fa àìsàn yìí gangan ẹ bá wa yànnà náà ẹ. ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ayé àtijọ́ kò sí nǹkan tó ń jẹ́ ice water hmm. kò sí nǹkan tó ń jẹ́ block hmm. kò sí nǹkan tó ń jẹ́ ice. omi àmú la máa mú. gbogbo nǹkan tó wà nílé ayé nísìnyí gbogbo eh, development take place tó jẹ́ pé àwọn oríṣiríṣi kan là ń kó sí inú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. kò sí pé inú ń run mí o kíní kan but téèyàn bá ti mu omi tó tutù àbí ó ń gbé blọọkù jẹ ibẹ̀ yẹn ti ń dìvẹ́lọ́pù inú rírun tí àìsàn máa dì sínú èèyàn téèyàn máa ní liver problem a ní cancer jẹjẹrẹ a ní kidney problem hmm. gbogbo àwọn kìnìyàn ò sí ní ó wà ní ayé àtijọ́ ṣùgbọ́n wọn ò ní orúkọ so nǹkan tó wá ń fà á téèyàn fi ń ni òun ni hepatitis B virus yìí orúkọ ẹ̀ gangan nìyẹn òun ni hepatitis B virus anything viral ó jẹ́ kòkòrò tí èèyàn ò lè fojú rí tó dẹ̀ léwu torí it go viral ó máa ń tètè tàn káàkiri ara máa ń tàn káàkiri gbogbo ara ni téèyàn bá ní but téèyàn bá ní ní early stage early stage yẹn bí eh, after window period tí ẹ bá ti wà ní window period kò ní tètè jẹyọ but téèyàn bá ti ní lára bẹ́ẹ̀ yẹn nǹkan tó ń fà á gangan òun ni hepatitis B virus yìí true àwọn nǹkan tí à ń jẹ ẹ yẹ kí n mú báyìí pé àwọn nǹkan tí ó ń lọ sí ẹnu wa oríṣiríṣi oúnjẹ inú agolo inú oríṣiríṣi là ń kó jẹ cholesterol àwọn nǹkan tí ò tí ò lè fi àǹfààní tó lè ṣe àǹfààní fún àgọ́ ara wa ìtàbá too much of everything is bad gẹ́gẹ́ bá ṣe mọ̀ ìwọ̀ntúnwọ̀nsì ní nǹkan so ẹni tó bá dẹ̀ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tó bá kó pẹ́ àtúnṣe wà a kò ń ṣe death sentence gẹ́gẹ́ bí mo ṣe sọ. ẹ wo ẹ ṣeun ohun lẹ ti gbọ́ látẹnu dókítà wa nǹkan tó jẹ́ pé fried rice inú agolo ni ẹ̀gúsí inú agolo ni eh, even gan àwọn míì gan ti ń lọ still ń sìn wọ́n ṣáà ti ẹ̀ gbé síbẹ̀ ni ẹ ṣáà fún mi kí n lọ eh, microwave wá. gẹ́gẹ́ bí fún àlàyé sí i àwọn nǹkan tó tún máa ń fà á òun ni pé ẹ̀jẹ̀ transmission of blood téèyàn bá ti donate ẹ̀jẹ̀ fún èèyàn tó ní. Hmm. ẹnìyẹn á ní àwọn abẹ́rẹ́ tí èèyàn ti lò fún ẹni tó ní téèyàn bá tún lò fún ẹni tó ní ẹnìyẹn á àwọn blade blade sharp object then a tún lè kó nǹkan tó tún lè fà á ni pé ìbálòpọ̀ torí ẹ̀jẹ̀ là ń transmit sí ara so through childbirth tí wọ́n bá fẹ́ bí ọmọ we are talking about blood ní gbogbo ìgbà yẹn tí obìnrin yẹn bá ti ní tó bímọ ọmọ inú ẹ̀ náà ó máa ní so don't child birth. ẹ ẹ jẹ́ kí wọ́n wò báyìí sá pé ṣé àwa lè fi wé hiv ṣé afẹ́ lè sọ because gbogbo nǹkan tẹ̀ka sílẹ̀ yìí náà wọ́n máa fẹ́ sọ nípa bí wọ́n ṣe ń kó hiv yìí a lè rí wípé nǹkan kan náà lè fẹ́ kà sílẹ̀ abẹ́rẹ́ kan náà kan máa lò fúnra wọn ẹ̀jẹ̀ kó má papọ̀ bléèdì gbogbo àwọn nǹkan yẹn ló wà ní pé wọ́n ń kó ní HIV yẹn ṣé àwọn lè fi wéra wọn ni ṣé ó jọra wọn ni. ẹ ó jọra wọn a fi ó jọra wọn dáadáa torí pé HIV náà téèyàn bá fẹ́ kó inú ẹ̀jẹ̀ náà lèèyàn ti ń kó hmm. táàpì ó jẹ́ nǹkan téèyàn ò lè àwọn kòkòrò yẹn those virus microorganisms are very small in nature Hmm. wọ́n kéré wọ́n tiny a lè rí so torí ènìyàn gbọ́dọ̀ máa kíyèsára ènìyàn gbọ́dọ̀ máa wà very careful ènìyàn gbọ́dọ̀ wà careless. ẹ wá wò sà ẹ wá ní inú ìfun àti ẹ̀dọ̀ lòun ń gbé ní kòkòrò yẹn máa ń gbé ní tiẹ̀ so ló ṣe jẹ́ wípé ó máa ń jẹ ìfun ó máa ń jẹ ẹ̀dọ̀ ẹ ti sọ nípa àwọn iye tó ti kó àrùn yìí ní orílẹ̀-èdè yìí àti ní orílẹ̀-èdè ibòmíì ṣé tí wọ́n bá wá kó àìsàn yìí ṣé kéèyàn kúkú gbàgbọ́ wípé ikú ni lòpin ẹ̀ torí pé òun ti kó bí wọ́n ṣe ń ṣe hiv ń tẹ bá rí ẹni tó bá ní èèyàn á máa tẹ̀sà fún ni ìrònú yẹn lásán ń pa àwọn tó bá ní àìsàn yìí ẹni tó bá wá ní àìsàn jẹ̀fun jẹ̀dọ̀ yìí náà ṣé kóun náà máa retí ikú àbí solution wà fún un yes ẹ ṣe uh, solution wà mo ti sọ kò ń ṣe death sentence uh, stigmatization bàbá ń sọ̀rọ̀ nípa stigmatization that's a discrimination pé àwọn ti ní àrùn yìí wà abẹ́ ṣe mọ́ rárá there is there is even law ó ní òfin èyí tó dé tó rọ̀ mọ́ pé tí èèyàn bá ní àrùn yìí bóyá ó ń ṣiṣẹ́ níbì kan wá torí ẹ̀ dá dúró wọ́n á gbé wọn lọ sílé ẹjọ́ òfin hmm. òfin wà so téèyàn bá ní kò ń ṣe death sentence ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ wà. kò ń ṣe wípé ikú ni torí náà rárá gbogbo àwa tá a bá ní àìsàn yìí ṣe jẹ́ pé àìsàn jẹ̀fun-jẹ̀dọ̀ dókítà ti sọ fún wa pé òun ló ń ṣe wá ẹ má ẹ̀ka rora wa pín gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé kí ló kàn kò ń ṣe ikú ló kàn ó sì lè tẹ̀síwájú ṣáà máa lọ sílé ìwòsàn kó máa rí dókítà ẹ̀ lóòrèkóòrè ìgbésẹ̀ tó bá tún kàn wọ́n á tún sọ fún ẹ pé nǹkan báyìí ló kù nǹkan báyìí ló kàn ọ̀nà báyìí ni kò gbà oògùn báyìí ni kí o lò ẹ ṣé gan dókítà Emmanuel eh, Taiwo a ti wá rí sí wípé àìsàn yóò ń ṣe fún ikú Ọlọ́run lè wò sàn àmì wo la máa rí lágọ̀ọ́ ara wa wípé nǹkan bá ẹ sọ fún wa pé seven days ẹ tún sọ twenty one days ẹ sọ àwọn nǹkan kan tó máa kí ni àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ tàbí àwọn àmì tá máa rí lára tá máa fi mọ̀ pé ah àìsàn yìí nǹkan tó fẹ́ ṣe òun yìí ó jẹ fún jẹ̀dọ̀ ni. ẹ ṣe lákọ̀ọ́kọ́ àwọn àmì tí èèyàn àkọ́kọ́ rí òun ni wípé high fever high fever òtútù máa máa mú to be chilling then ẹlẹ́kejì ẹ̀fọ́rí constant headache then ẹlẹ́kẹta àwọn àrùn tó tún máa àwọn àmì tó tún máa rí ni pé ó máa máa ní dark urine hmm. ìtọ̀ ẹ̀ á dúdú ó máa tọ̀ dúdú jáde láti ara then àwọn àmì náà ìmí ìta tún máa rí ni pé ẹni yẹn tó bá ṣe ìgbọ̀nsẹ̀ ó máa ní candy kọlọ̀ ah, bíi chocolate kọlọ̀ báyìí ló máa jáde láti ojú ara ẹ̀ téèyàn bá ti ń rí àwọn àmì ṣùgbọ́n a ò gbọ́dọ̀ dúró ká rí gbogbo àwọn àmì yẹn ká tó lè lọ yẹ ara wa wò ní ilé ìwòsàn ká lọ rí dókítà wa láti ṣàlàyé fún wọn báyìí ló ṣe ń ṣe mí báyìí ló ṣe ń ṣe mí tẹ bá débẹ̀ wọ́n á yẹ̀ yín wò nǹkan tó bá ṣe ìgbà míì ó possible kó má jẹ́ wípé àrùn yẹn ló ń ṣe èèyàn hmm. at times ẹlòmíì kan lè orí kan lè máa fọ ẹlòmíì bí i due to the stress tó ti pass through kí ló need ó kàn need láti lọ rest kó wẹ̀ kó kàn rest ó máa get ara ṣùgbọ́n àwọn èèyàn à ní sùúrù de gbogbo yẹn tí dábàá ti ní ẹ̀fọ́rí àá ti lọ sí chemist ó yá bá mi ṣàápọ̀ àbí ká lọ sẹ́gbẹ̀ẹ́ títí ó yá bá mi ṣàápọ̀ kí lẹ wá mọ̀ tó ń ṣàfún yín wá fún yín ní oògùn inú ríro instead of orí orí fífọ́ so hmm. self medication àwọn oògùn yẹn náà ń damages àwọn liver wa and in future to come ó máa ń jẹ́ kéèyàn ní side effect especially obìnrin kò gbọ́dọ̀ máa lo oògùn anyhow torí tó bá fẹ́ bí ọmọ láwọn oògùn yẹn àwọn kẹ́míkà burúkú tá à ń kó sí inú tó bá ti jẹ ilé ọmọ tó ti bàjẹ́ àti pé àrùn yìí tó bá ti wà lára èèyàn kò ní jẹ́ kí oyún dúró sára infection míì á tún wọlé so because ara obìnrin wọ́n ní opening gbogbo àwọn sweat tó ń jáde yìí àwọn ìdọ̀tí ara ni so obìnrin kẹ̀dẹ̀ they are vulnerable to have any any disease or any infection easily as far as don menstruate so they must èèyàn gbọ́dọ̀ wà èèyàn gbọ́dọ̀ kíyè sára especially obìnrin so àwọn àmì wọ̀nyí téèyàn bá ti ń rí wọ́n ti sọ fún a gbọ́dọ̀ dúró ẹ jẹ́ ká lọ ṣe àyẹ̀wò. ẹ ṣeun jàre àrùn ọjọ́ múso lókun Dr. Emmanuel Taiwo náà ti bá wa yẹ yànnàná àìsàn ìjẹfun jẹ̀dọ̀ láti àárọ̀. Fúyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi náà orúkọ mi ò yí padà Orísun ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe kí wọ́n là ń sọ nípa ètò yìí Ojúmọ́ Ire ni níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera àti kúrò àti ìlọ à ń bọ̀ tó rẹni tó bá lọ ló bá kú ẹ̀já dókè lọ́hùn.